àfọ̀n láríyà nbẹ ní àwọn bàbá mi lé ọlọ́dẹ nítẹ́ olóró ọmọ èrùkù ọ̀tà nbẹ ní àwọn bàbá mi gbogbo wọn pátápátá ni wọ́n sì lẹ lọ ògbé lóòsùn ọ̀sẹ̀ dẹ̀ ọ̀dọ̀ bọ̀ tá nídìí tóbìnrin sakọ dáadáa bí abo àwọn eléyìí wọ́n ń bẹ́lẹ̀ kẹ gbogbo wọn ni wọ́n sì lẹ lọ. àwa làrólé o àrólé èrú wọn àwa làrólé a bá ń sọ tá a bá ń bọ̀. ma la láàfú oko ohun tẹ́yẹ máa fọ̀ lájò nìyí ẹ̀yà máa ní ẹ̀kú oko ẹ̀kú oko ẹ̀ àwọn mi àgbà àwọn ni wọn ma sọ gbólóhùn ní fúru wa wọ́n ní jọkẹ níjẹ ló wọ́n ní já máa lọ wọ́n ní já ni lọ gbogbo ẹgbẹ́ wọ́n ní ọ̀rọ̀ ògbó òrí bẹ́ẹ̀ kì í ya múra kì í já bá lọ ni ìgbà mọ̀tàmọ́rítàmọ́ náà lédè kan abá bá lọ ńgbà àdé náà gbẹ́ akínẹ́bọ̀ gbẹ́ gbogbo ògbẹ́ ró gùdùgùdù ńgbà ẹ̀yàn yọjú tí ì tí àbomi àtàlára ni wọ́n ní baba lọ́la fẹ́ẹ́rẹ́ baba lónìí fẹ́ẹ́rẹ́ jájà àjọ ìjọ ara àgbẹ̀ lọ abúlé wa fọ́díjọ́ kẹta ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ wọ́n tán ní ìjà rẹ̀ gbẹ́mọ̀ ni wọ́n ní ilé lọ gbogbo ẹgbẹ́ ọdẹ wọ́n ní ọ̀rọ̀ ògùn òrí bẹ́ẹ̀ múra já báwọn lọ àdènà ọgbẹ́ àkìnẹ́bọ̀ gbẹ́ gbogbo gbẹ́rán gbùdùgbùdù ìgbẹ́ orin ọ̀yọ́jú lákì orógẹ òkè ni abomi àtàlára ni ẹ̀yà àbàyà sàǹdí lọ́bẹ̀ ẹ̀kẹ́ ẹni tá a fẹ́ mọ lọ́wọ́ ẹ̀ ti ń ẹni hmm. tó gbé la abúlé wa onírè ọkọ níjọ́ náà ẹlẹ́rù ogun ti ń bà mí gbogbo èèyàn kẹrí ogun ikú tí ọ̀pọ̀ dẹ́gbẹ́ inú apó kẹrí pé èyí tí ọ̀pọ̀ àgbẹ̀ǹbẹ̀ lọ́rùn èbè hmm. èyí tí ó pọ́nsìn ní abẹ́ lọ́wọ́ àti ti kó múra sí. <laughs> àwọn olómi ta gbẹ̀rìn àbẹ́ gbẹ̀rìn ọ̀dẹ́. àgbẹ̀rìn ọ̀dẹ́. ẹ máa fẹ́ lọ wá ṣoṣo ní rí ṣoṣo ẹni wá ṣoṣo ní rí ṣoṣo òkun ṣoṣo já rí ṣoṣo ẹni wá ṣoṣo òní rí ṣoṣo ògún màmá já rí ẹni wá ṣoṣo òní rí ṣoṣo ògún màmá já rí ṣoṣo ẹni wá ṣoṣo òní rí ṣoṣo ògún màmá já rí ṣoṣo. orí bá mo rí bàbá mi bọ̀jà kẹ́ni mo ráwọ̀ ọmọ náà mọ́. Hmm tẹ̀rí pé àgbìmọ̀mọ́mọ́ kẹta àánú abínilé ni ògbà fẹ́ràn ara ẹni gbogbo ẹgbẹ́ wa. mo rí bá mo rí bá bàbá mi o bọ̀jà kẹ́ni mo rá ọ̀hún ọmọ náà mọ́ àgbìmọ̀mọ́mọ́ kẹta àánú abínilé ni ògbà fẹ́ràn ara ẹni mo pẹ́tẹ́ ọwọ́ mo rí bá pẹ̀tẹ̀lẹ̀ ẹsẹ̀ mo rí bá tẹ́lẹ̀sẹ̀ tí òògùn rẹ̀ tó èdè gbọ́ lọ. bàláwo kó tó derí kodò tí ó bòbò tó derí kodò tí ó lè ṣẹ̀jẹ̀. ẹ má pé mo ya sa ọ̀rọ̀ òkun bí òwe ní orin ìsẹ́mi ni ẹ ya ọ̀rọ̀ òkun bí òwe ní orin ọdẹ ìsẹ́mi ni ọkà bímọ ọlẹ òbóró pamọlẹ bímọ ọlẹ òbí yọnu pàpà ilé òbí dẹra ni iná ọmọ abẹ́gún hmm. dé abẹ́gún rìn ó ọmọ. ìsẹ́yìn ọmọ ẹbẹ dí mo kàn béèrè kó tó wọ̀ ọ́ ìlú ẹ̀yẹ kìkì yìí àwọ̀ ọ̀já kìkì ebú mọ́ o ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dí mo kàn béèrè kó tó wọ̀ ọ́ ìlú ẹ̀yẹ kìkì yìí níbẹ̀ ní í ṣe ìlú àwọn bàbá mi tí n bá wá tán lọlé àwọn bàbá mi ń ṣẹrin ni ẹ̀mí aládó òkú ẹ̀gá yìí lókè má fara pa ni èmi ẹ̀gbọ́n àánú mi ará ọ̀kan dà. ọba gẹ̀rí ẹ̀pá ẹ̀nà yìí kọ́ ọba yí ọ̀pá ara pa. ṣé ẹ rí i pé èmi lọ wá ayé lọ́gbọ̀n ayé lọ́wọ́ ọmọ aládùn ayé náà ohun gbogbo ẹni ọba fara wẹ́rù wá gbogbo ara rẹ̀ ni ó fà ya. Hmm. gbágùn lọ ní ìsìn. èmi ẹ̀gbọ́n àánú mi ará ọ̀kan dà bí sí i lólú bẹ́ẹ̀ mi ni gbẹ̀já gan gbogbo ẹgbẹ́ ọdẹ sẹ́gbẹ̀rin àfẹ́ ẹgbẹ̀rin ọdẹ orin ọdẹ ń sẹ́mi ni. orin tí lọ́kọ́ bá dá lọ́mọ rẹ̀ gbé. orí orin tí ìlọ́kọ́ bá dá kúkú lọ́mọ rẹ̀ ó pè dandan ni. ẹ máa pé kò lè ṣe kọ́ máa jọra àwọn ẹ̀rí kójú àrúgbó òjòjò òkò. kò lè ṣe kọ́ máa jọra àwọn. kójú àrúgbó òjòjò òkò. kò lè ṣe kọ́ máa jọra àwọn. ẹ̀rí kójú àrúgbó òjòjò òkò. kò lè ṣe kọ́ máa jọra àwọn. òkú bírà ni ẹ máa pé mo sọ̀rọ̀ mi là lábọ̀rúbọ̀yè o mo sọ̀rọ̀ mi là lábọ̀rúbọ̀yè ibà bá mi tọ́jú lémi o mo sọ̀rọ̀ mi là lábọ̀rúbọ̀yè o ibà bá mi tọ́jú ilé mi o mo sọ̀rọ̀ mi là lábọ̀rúbọ̀yè o. sọ̀rùn mi là lábọ̀rù bọ̀yò. Ifá òye ìlówó ìbímọ o. Mo sọ̀rùn mi là lábọ̀rù bọ̀yò. Ifá òye ìlówó ìbímọ o. Mo sọ̀rùn mi là lábọ̀rù bọ̀yò. Ifá òye ìlówó ìbímọ o. Mo sọ̀rùn mi là lábọ̀rù bọ̀yò. Ifá bá mi ṣáájú ilé mi o wọ́n sàrùn mi là lábọ̀rú bọ̀yò. ìbálẹ̀ èjò yín wọ́n ọmọ mi ò bí wọ́n bá lè jó yín wọ́n ọmọ mi ibà wá ibà dá mi láre o. bí wọ́n bá lè jó wọ́n ọmọ mi o. ibà yìí láre o. bí bá lè jó wọ́n ọmọ mi o. bá bá lè jó àwọn ọmọ wa dá mi láre o. ẹ máa pè sáwòrò kò tó lẹ́gbọ́ ni o sáwòrò kò tó lẹ́gbọ́ ni. ẹ̀gbọ́n mọ́ fún mi lọ́wọ́ ìró sọ o. sáwòrò kò tó lẹ́gbọ́ ni o. ẹ̀gbọ́n mọ́ fún mi lọ́wọ́ ìró sọ o àwòrò kò tó lẹ́gbọ́ ni o. ẹ mọ̀ mọ̀ fún mi náà lábọ́rú bọ́yé o. àròlé agbẹ́dẹ́bí ò bi lókù bíbí rẹ̀. bíbí rẹ̀. àròlé agbẹ́dẹ́bí ò fẹ́ lókù bíbí. àlọ́ ṣe déédéé rẹ̀ ọkọ mi àròlé agbẹ́dẹ́bí ò fẹ́ ó ṣe déédéé rẹ̀ ṣe de de àrẹ̀mọ àní àgbẹ̀dẹ̀ bí o fẹ́ wọn ṣe déédéé rè. ló de de, rè tọ́ba yìí lọ́bọ̀ de bọ̀ wá ó ṣe déédéé rè ó ṣe déédéé rè báwa báwọn lọ́tà ń ń bọ̀ wá ó ṣe déédéé rẹ̀ ọlọ́run ní ń kó wa yọ o ọba ọlọ́run ní ń kó wa yọ sọmọ èèyàn ìṣọwọ́ òbí ẹ̀kọ́ ọlọ́run ní ń kó wa yọ ọlọ́run ní ń kó wa yọ ọmọ èèyàn òbí ẹ̀kọ́ ọlọ́run ní ń kó wa yọ. ọlọ́run ní ń kó wa o ọmọ èèyàn ìṣọwọ́ òbí ẹ̀kọ́ ọlọ́run ní ń kó wa yọ. bí ẹ̀kọ́ lóhùn ní nǹkan àyà. ẹ kú sẹ́. sẹ́ni ẹ̀rọ ogun ẹ̀rí ogun sí aládọ́lá. ìbàlá sẹ́kẹ̀kẹ́ ò tó bẹ́ẹ̀. mi ò fowó fẹ̀ẹ̀fẹ̀ ẹ̀yìn má sọ. ọlọ́pàá wo yàmà kó ẹ̀ bá mi mọ́ ọkọ̀. àmúmi lọ́wọ́ ọkọ̀. àbákẹ́.